òṣàbíyá ó sí la lálábàárò ọmọ kọ́mọ la onílárí shoni tàbí àmọ́ gidi ìyá o. jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi àtọ́lọ́run mi ìràwọ̀ orú ọmọ mi rí ah má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ fọmọ mi ṣàwátì olúwa má jẹ́ fọmọ mi ṣàwátì olúwa bàtà ọ̀fọ̀ aṣọ fún má jẹ́ kó bọ́ sẹ́nu fún mi olúwa ni má jẹ́ mu ọba àwọn ọba olúwa ṣàánú fún mi má jẹ́ fojú sunkún ọmọ olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi. àǹtí. gbogbo ilé kọ́ ẹlẹ ọmọ yá dá yín lóhùn mo fẹ́ yan bọ̀lẹ̀. báyìí kí mo ṣe máa ń jẹ. ìfẹ́ kí bọ̀lẹ̀ yìí tó lọ ni o. Aṣèjọ́ tàbí aṣèjọ́ tàbí ẹni. ẹ jẹ́ kí n lọ bá yín mú change wá mà. Eh, eh, má ṣe ìyọnu tó gbọ́ bó wọn mọ̀ fi sí wọn náà fi yẹn wá. thank you ma god bless you. ọ̀sẹ̀ wọ́n fi change. Ah, lọ́tọ̀ iṣẹ́ o ọlọ́run àárọ̀ yìí lọ́wọ́ ẹ̀rọ àdúgbà o ojoojúmọ́ ojoojúmọ́ ẹ bá ti rà kọ́ báyìí agbára ọlọ́run yìí náà rà àdúgbà. àmì ó dà ó. ó dà bọ̀. bye bye fẹ́ tọ́jú ẹ̀ náà tọ́jú ẹ̀ á fi kó wọn jà ó lè pọ̀ fún wa ó ti ó ti fẹ́ ó ti fẹ́ ó ti fẹ́ wọ́n mi káàdì yẹn rẹ̀. Sí, vale, más. Hello. Hello ọkọ mi. Ṣàlàfíà rẹ̀. Ọ̀pẹ náà ń bọ̀. Ṣàlàfíà ni mo yí wà. Báwo ni iṣẹ́ ń kọ́? Olúwa ṣeun àlàáfíà lèmi náà wà àlàáfíà lèmi. Ẹ̀ẹ́n. Àpòdà kò gbó màmá retí ẹ̀. kó ṣe jẹ́jẹ́ oṣù tí lọ kò lè kọ́kọ́ náà fún olùwà wà pẹ̀lú ṣe yẹn. oj boy lójú kan tí ò gbúdọ̀ ṣe rí òkò lọ̀rọ̀ mi o yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ọmọ tí ò bá níyà kò kí ń dégbò ẹ̀yìn ah, wo tèmi yé mi o èyí kí ni mo ti sọ ń sìn yìí kí láti kò sílẹ̀ ń sìn yìí tó ká gbogbo ẹ̀pẹ́sítù yìí lẹ̀ bá gbogbo ọkọ tó ń ṣe yìí ò ní ìdẹ ò ní ìdẹ náà ah, ah. kákọjọ jáde lásán kákọjọ jáde lásán ló tún dogun báyìí. kàkànjọ lọ sí tree àní pẹ so tí màmí bá dé ń sìn tó bá bẹ̀rẹ̀ sí ní béèrè mi ibo ló fẹ́ kó máa wá mi sí ó mọ̀ pé ó máa sọ̀rọ̀ sí mi ni ah. mi lọ mi mi mi tẹ̀lé ẹ lọ. fún ẹ̀dá fún mi ni imagine wọn náà wo fóònù tó ń lò wo fóònù tó ń lò wo fóònù tó ń lò àdéjọ ń fẹ́ ra wo fóònù tó ń lò náà. kí ló ṣe fóònù tí mo lò ṣe bí kí n ti receive call ni. ok ó yá o mọ̀ nǹkan o mọ̀ nǹkan sí ẹ mo promise ẹ ẹ wàá tẹ̀lé mi náà hmm? sí àjọmọ̀ àti store mo promise ẹ máa ra any phone tó bá ti fẹ́ tó bá wọ́kọ̀ náà sí báyìí wàá mú immediately má dẹ̀ sanwó ẹ̀. bá mi mú fóònù mi ó ṣe tó bá ti dé store make sure kó ra fóònù tó sọ yẹn o tó bá dẹ̀ ti ń bọ̀ next time bá mi mú wá mo máa appreciate it thank you. kí n ra wá. yẹ bá mi ra wá. tí wọ́n ṣọmọ inú kí n ra wá. ṣẹ́jà ni àbá kù. ó pàdé ó lè ju ajá ó lè ju ọjà lọ ó ju ẹja wo ṣáàkì ńlá lélẹ̀ ṣáàkì ah, ah. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sùn mí wo má kó sún ìpàdé ṣé wo ni wo ni tó wo ni àbí wòyàn wòyàn ni tó wòyàn. wọn ló ti sún mi sẹ imagine mo ní sọmọ ẹgbẹ́ ń lògùn fún mi ni mi ní pa fọmọ yìí ló lè fọmọ ilẹ̀ o. ó mọ kó tó ṣẹlẹ̀ wọ́n sí wọn má give up lórí ọmọ yẹn tó ti yẹ ọ̀rẹ́ má give up. mo ti nẹ́ẹ̀dì kọ̀ọ̀rẹ́ jù. orí ọmọ ẹgbẹ́ wa ibi tó tẹnu mọ́gi ó máa padà gbèrè. mo lóko máa encourage mi bí bí n tó tẹnumọ́gi tẹnumọ́gi tẹnumọ́gi tẹnumọ́gi láti join tí mi gùn kankan tí mo ah, ah. owó jẹ́ ká máa lọ dàrẹ́ wọ́n. ó mọ̀ kan ó kan don't give up just keep trying. Ah. Eh? the time ṣàǹkó obìnrin ìwọ̀n obìnrin ló ń fọkùnrin ṣàkọ. akọ ilé ti pọ̀ jù báyìí. Hmm. mi lọ sókè. Ìyẹ́lẹ́sọ ah, ẹ gbà mí o Ìyẹ́lẹ́sọ ah, ẹ dìde à ah, ń fẹ́ pè Ìyẹ́lẹ́sọ gbó Ìyẹ́lẹ́sọ bá mi gbọ́ òun bí bá mi gbọ́ Ìyẹ́lẹ́sọ ẹ dìde náà. Ìyẹ́lẹ́sọ kí ló ṣe wọ́n. mi mọ̀ ọkọ tó ṣe wọ́n o. Oh, wait wait hold on hold on okay put her in the car put her in the car. báwo ló ṣe jẹ́ sí wọn. ẹ gbé wọn sínú mọ́tò kọ́sọ́mà wọn ni mí. ọ̀sìn mọ́tò kẹ̀. ọ̀yà ọ̀yà ọ̀yà. àmọ̀ yín rí nà. ẹ gbé wọn ẹ gbé wọn sẹ́ ẹ má wọrí. ẹ gbé wọn. ẹ gbé wọn yẹn sàmì medical doctor. ṣàfihàn ó sí. Mami, mami ẹ má ṣe báyìí fún mi. Ṣé mo pẹ́ ti ṣèlérí fún mi pé ẹ máa sìn mí débi tẹ́rù ò ti ní bá mi? Èmi náà dẹ̀ promise yín pé mo máa dirú, mo dẹ̀ máa digbá fún yín. Mo máa kọ́lé, mo máa ra mọ́tò fún yín. Ṣé ti gbọ́ màmí? Ẹ pẹ̀lẹ́. Jíbọ̀ì, mo máa ṣe opá dúró tì Irú ọkọ wo? Ah, ah. A ara ẹni jàre a ní fi rẹ́ẹ̀ sọ fúnra wa o. gbogbo nǹkan tí mo ṣe náà tó rárá mi náà mo ṣe ń ṣe náà. ẹ kú tọ́jú o. dókítà. ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ kú tọ́jú madam báwo lára wọn. ẹ̀yin náà ni màá bì. Ah, well it is well madam is okay and mo dẹ̀ mọ̀ pé with time uh, madam awa okay. ẹni um, bínú dókítà tó wà in charge wọn gangan ó sáré lọ attend sí emergency kan Um, ló ṣe fún mi ní fáìlì wọn pé kí n wá attend sí wọn. okay. pẹ̀lú gbogbo nǹkan tí mo dẹ̀ check pẹ̀lú àwọn àyẹ̀wò tí mo rí pọ́n ti ṣe fún wọn mo rí pé madam máa wà okay it's just with time àìsàn jẹjẹrẹ tó ń ṣe wọn kò tí ì débi pé a lè control ẹ ṣó ti yé yín so mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀. díẹ̀ díẹ̀ ni she's gonna be small very small pẹ̀lẹ́ madam. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fún mi for now ni pé ẹ máa fún mi ní few minutes kí n fi check madam àtẹ̀mí náà. ẹ má bínú just few minutes ẹ má just for me to check her ẹ má thank you ẹ pẹ̀lẹ́ madam mm. ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ báwo lára yín. ọmọ ọ̀la kò ní wo kúkú sọ mí náà ni mo ṣe ní kí n wá wò yín ṣe wà òkè mà. ó ń jìnnà sí mi púpọ̀ jù áwù. mami ẹ ní bínú sí mi ni ṣé rí emergency tó ń gbé wá fún wa ní hospital nsìn ah ó lágbára ìgbà míì tí bá kàn wá lé tí bá ní kí sinmi díẹ̀ wọ́n ti sáré pè mí o pé kí n máa bọ̀ ọ́ wọ́n ti ti rush kan wá mi dẹ̀ ní ní choice gbàtọ́ yẹ pé iṣẹ́ tí mo gbà ní mi complain ẹ ṣáà má bínú sí i. àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà jí ó máa yé wọn wàá máa sọ fún wọn wípé tó àárọ̀ ìyá dókítà òun sọ ọ́ o pé o fẹ́ lọ ìyá dókítà òun àbí. bẹ́ẹ̀ náà mo ṣe ní kí wàá wojú mi. oyin kọ́ sọ̀dọ̀ mi. màámi. ojú ń dán o màámi mo love skin colour yín mm. ṣé kìí ṣe pé ṣé cream yẹn kò tó àbí tí mo sẹ́yìn sí last time. ṣé ti ìpara ìpara mi náà mo fi ń para. Ah, ah bí ó tẹ̀ jẹ́ wípé o ṣọ̀wọ́n mi ò fi bẹ́ẹ̀ rí ẹ sójú ò ṣàjẹ́ kébi ó pa mí o sì nu aṣọ tó dáa mo fi sọ́mọ ẹ àwọ̀ mi dẹ̀ ń jọ lọ ó bá parí. <laughs> jeans ni mo mú tọ́ra àwọn èèyàn máa sọ the same thing fún mi. àwọn òdìdí ìyá dókítà tí wọ́n wá rí mi tí wọ́n mọ̀ràwọ̀ rí lára mi. ṣé wá rí wíwá tí mo wá lé mi mo fẹ́ gbé yín jáde. níbo la lọ. Ah, àwọn kan gbé e lọ Chinese restaurant Ah, ah, nǹkan tẹ máa láìkì ní ṣẹ́fẹ́ mo ní màá mi mo ti mọ ọkọ tẹ láìkì. mo ti make reservation lẹ́yìn yẹn màá wá gbé yín lọ sí boutique màá lọ ra aṣọ tuntun fún yín bàtà àti bag mo fẹ́ kẹ́ change wardrobe yẹn. mo fẹ́ fi yẹn ṣàbẹ̀tẹ́lẹ̀ wípé o ti pẹ́ tí mo ti rí ẹ àbí ti àbẹ̀tẹ́lẹ̀ wípé rírẹ́ tí mo rí ẹ lónìí o pé ọjọ́ á tún borí ẹ gan-an kí n tún tó rí ẹ àbí. ah èyí tẹ bá ti pè ẹ ṣáà wá lọ jẹun mi òmùra yín wá. ẹ wọlé kí n pààrọ̀ aṣọ. ẹ wọ ṣòkòtò ṣòkòtò tí mo rà fún yín last time tí mo lọ sí London yẹn ni kẹ wọ pẹ̀lú top yẹn mo fẹ́ kẹ look young kémi àti yín jọ wà ní level kan náà. èmi ò wọ ṣòkòtò ojú ti rà wẹ́ẹ̀mi ò fi di tèmi kan. ẹ gbọ́dọ̀ wọlé ni. àrèmi mọ̀ jẹun wọ. <laughs> màámi o oyin kọ́ ọ̀ ẹ̀ ṣe kí ẹ ṣe kí ẹ ṣe kí ẹ. ṣòro tó má ti béèrè question lọ́jọ́ exam yìí wọ́n lè béèrè pé kẹ́ define communication. Okay. So, and as a final year student, okay. so you start from where it was originated. Communication was originated from the Latin word, okay. which means communis, okay. like common, okay. what we share. Okay. Ideas, okay. see, I exchange, exchange oh. of words and okay. all that. Okay. So you will now stop there. Mm-hmm. You extend your definition can give like four different definitions. ah yeah ah oh, mọ nǹkan tó tara bọ̀. four lọ lọ. four like four different definitions. to so, be definition is definition now. you don't just write short definitions and expect a full mark. but be it short be it long why four. you need to give like four different instances okay hey. Hmm. or communication can also be defined as and at the same time you can also bring it communication can you understand you put in more ah akọ̀wé kún wá fẹ́ oh. full mark. really. yes then um, as i was saying we have levels of communication. okay. so in these levels of communications we have intrapersonal communication. okay. intrapersonal means when you are talking to yourself. okay. pé okay o mo ń i'm talking out loud i am soliloquizing. okay bí a ṣe time tí máa bí àyàn ronú. Mm. You're talking to yourself. You're talking to yourself or yeah. Oh. thinking out loud alone. Okay, alone. Yes. Okay. So okay. that is intrapersonal communication. Okay. Then we have another level of communication. For example, Bemi Ateba Shijojokoyi. I am communicating with you, you're mm-hmm. responding. Okay, that's interpersonal. Yeah, me àti àjọ ń ràn fún àlẹ́ I <laughs> so that's um interpersonal communication. Then we have another one, group communication. Okay. So in this group communication, okay, pé a test. Okay. One in Latin kàwé. Okay. And myself, you and other people, maybe okay. more more than five or more. Okay, okay, okay. So in that kind of communication, we can call it as group communication. Group communication. You understand? Good communication. Okay. Then we have another level of communication, which is public communication. So, sharing public communication, ye. Okay. We are um you went for a program. Okay. What's here? Okay. So a room at Pokon. Okay. So we have the audience, then we have a speaker. Okay. So in this kind of situation, the speaker will be the òun ló máa máa lecture àwọn èèyàn so then the way we have the audience listening to the speaker. okay that is. public public level of communication. Hey. seriously ah ọ̀rẹ́ mi ẹ fi wé. so ah. that's serious. then to bá ti list àwọn level of communications yìí eh. you list and explain new in full details. so mass, intra, inter. I, I still have to explain. You need to explain if you want your full mark. <laughs> Thank God we are fine. I just have to. I can't just wait. You need but to. But seriously, Omori. She this knowledge thing, this everywhere thing runs in your family. I do what they can. Um, kò ń ṣe family thing o ó mọ nǹkan tó bá ti kọ́ wa tán nínú class èmi ò kàn ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ ilé nǹkan tí lecturer mm-hmm. bá kọ́ wa then um, I do more research. You do more research. Yeah. Nígbà wo? Ah, ìgbà tẹ́yìn girls bá ti lọ the club. Wọ́n ló <laughs> All work and no play makes you a dog, girl. But seriously, oh my way. Thank you. Oh my way. Thank you. Oh my way. Mo fẹ́ gbé orí ọpọlọ yẹn. Mo fẹ́ transfer ẹ̀ sórí mi. Ọlọ́run <laughs> oh, right, me with money. Kí ni? Abeg, wo ó tún kàn tí mo fẹ́. Uh, Ẹ̀rì, dókítà wọ́n ní kánsà ni màmí mi. I know Anike calm down eh? early stage ni wọ́n ṣì wà káti ẹ̀ dúpẹ́ pé I discover ẹ̀ early stage yìí so there is still hope wọ́n máa wà òkè ṣùgbọ́n ẹ eh, just calm down má gbẹ̀mí ẹ gbóná alright. Eh, kí wàá ní solution báyìí kí ni nǹkan tá a máa ṣe. Ah, a máa ní láti operate mo ní bọ́. báwo rẹ ẹ bọ́. doctor. báwo Anike, Joe, excuse me for some minutes. Eh? O lè jókòó sí reception yẹn. Ẹ What's going? Báwo ni? Nice work. Kí la fẹ́ ṣe báyìí? Well, kò sí nǹkan tá a máa ṣe ju owó because gbogbo test tí mo wò tá a ṣe at least I ma close to about one point three million to carry out that surgery on her. And if we don't see that money, oh my danger is gone. Carry out that surgery. Mm. Mm, èmi náà ti mọ̀ pé wọ́n máa tó bẹ̀ tó ah, ti rí kàtẹ́ dúpẹ́ pé a tètè discover ẹ̀ ní bó ṣe jẹ́ early stage yìí ah, she's just she's just a fruit seller tí mo máa patronize mi rò pé woman ma ní tó owó bẹ́ẹ̀ yẹn o. ẹ bọ̀ wọ́n yẹ kán ní family náà. sincerely i don't know but you know looking at her tó bá tiẹ̀ ní family gan-an mi rò pé wọ́n máa ní adúrú owó bẹ́ẹ̀ yẹn o. ah god. You know what? I'll do it. My foot be husband. Mm. At least my low five months salary mi if he sanwó surgery to be sure that um, she's okay. For real? That's fine. Ojúlọ ojúlọ rojú ṣàánú. It's okay. Yes, I'll do it. <sighs> That's serious. Well, I pray God will bless you in return. Amen. Ṣé tí mo máa ṣẹ̀ṣẹ̀ yọrí ní iṣẹ́? Ah, Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ní rọrùn. Let me get back to work. Right. My later check. Eh? Thank you, doctor, for the Hello? Mbolowa. You see? Emergency again. Ó emergency kan kó lọ ṣe. N tó bá ẹ tó yẹ kémi àti ẹ jọ mú tó bèmi àti ẹ ò jẹ́ ká farabalẹ̀ ká máa brainstorm ká máa wo bá ṣe máa bímọ emergency ló ń lé káàkiri. all right i know what to do. wọ́n ní mu náà wọ́n mú fẹ́ gbádùn ẹ. ní ìbínú all right i wish you all the best. is it funny? no it is not funny. where is she? Where is she? Undansi, where is she? ṣẹlẹ̀ látijọ́ ẹ̀. ló fi rí mi. I'm very busy. busy to see me. Said I'm sorry. it's so fair now. Hmm? mo mọ bribe mi nù nìyẹn ó jàre owó mi kọ ìgbà mi ò yàrá ṣètò sàkóso ìgbà yẹn. Oh. I said I would do transfer before I leave here. Transfer. Okay? Trust me. But are going to give me cash in lotto. lot of that of okay. promise. That's what I mean. Kàlàkàlà <laughs> ìlú àpàlà. Ẹ jọ kí ni gbogbo nonsense tẹ́ ń dánwò nínú yàrá wa? Relax now, kí ni? Báwo ló ṣe máa gbé ọkùnrin wá sínú yàrá tèmi àti ẹ jíjọ fowó gbà? ẹ́ eh? seriously Anike, oh, kini yóò tariwo na kò tó gbélé yìí náà. Ah, ah. Who are you? I can buy you, I can buy your family. You will buy your generation. Ó máa ó máa ń sọ̀rọ̀ kẹ́. O sọ fún ni, o mẹ́tọ́ wọn wá jẹ ṣá. Bọ̀ Àníkẹ́ òun ẹ̀mọ́ra mi láìkẹ́ o. Kí ni gbogbo eléyìí náà? Àwọ̀ lárúwó gan. Èwo lárúwó gan. Ah, Bó ṣe wà yẹn, mo kò mọ̀ lè pariwo lè lẹ́ lórí mo lè pariwo lè lẹ lórí now yes. i cannot take this anymore. Àníkẹ́ ṣé wọn náà ti wá ń bínú lọ ni. ṣé orí ọ̀rọ̀ ìkọ̀tọ̀ rẹ̀ ń bá mi sọ ni. mo take ẹ̀ ní wọn náà ni. jọ jáde nínú yàrá jọ sórí ah, gbogbo nọ́sẹ̀sì tó yẹ kójú mi máa rí sórí gbogbo rẹ́dà ẹ̀dá tójú mi rí. but babe kí ni gbogbo eléyìí ń sìn náà. o tún sọ̀rọ̀. náà mi ò láìkẹ́ náà ṣó ṣó ṣó mọ ṣó mọ tó jẹ́ kí n lose nsìn. bóyá tó bá ti ní owó tó lọ dàgbà yàrá tiẹ̀ then you can do whatever you like kó ń ṣe yàrá tèmi àti ẹjìjọ fowó gbà lọ ló máa dọ́rọ́ bí ṣì í wò náà this is this is bullshit. ṣé o mọ nǹkan tó jẹ́ kí n ní ìdí sí. three hundred thousand. this is bullshit. bullshit. do you think I care? whatever. mátánù jọ̀wọ́. má bínú náà kí ló fẹ́ kí n ṣe ń ṣe báyìí. Ah, mo mọ̀ pé school ni mo wà ṣé mi ò ní lọ fún lecture ni. Hi. I'm sorry. <laughs> oh my god. You are a clown. Seriously. You know I love you too. And I can't trade you for anything. I'm sorry, okay? not worry, I'm for you. Babe, I'll talk to you later. Hey, How are you? no five. babe o lè believe pé mark four oh four test tí mo ṣe ṣe ni márùn yẹn lọ mark me down now. mark four oh four. ẹ nà ṣe bá jọ ṣe ni tí mo kọ ẹ nínú test. how come. i don't know. ah o mark ẹ down. look at it now. why do you ma mark ẹ down for what. no just hold on àbí ṣé mi kọ́ ni mo kọ́ ẹ nínú CA ni. ní sùúrù náà relax. Let me see. Is not the same thing we wrote? Eh, so kí ló wá ṣẹlẹ̀ tó ṣe mark me wrong? <sighs> Babe, <sighs> ṣé ọmọ kan tó ṣẹlẹ̀? Ṣé olóòrùn tí mo fẹ́ sọ yìí má bínú? Ṣé owó ẹjọ́ kọ̀ọ̀kan náà kò rí lè matter though? Like bóyá time tó mark ẹ̀ bóyá òun ò kun àbomọ́ tí yóò or something. Like are you for real? why are you talking like this àjọ kọ̀ọ̀kan kan náà ó dẹ̀ mark mi down ó dẹ̀ sọ pé bí mo ti. àníkó má bínú ní sùúrù ó mọ̀ pé ọ̀rọ̀ náà ni mo máa tẹ̀lé ó ní the first shall be the last. babe this is not funny. ó ń sọ nǹkan tó ń dùn mí fún ẹ ó dẹ̀ ń post bible verse fún ah, mi bí bàtà. ok sorry na abba ó dẹ̀ fi ń ba ẹ ṣeré ó dẹ̀ má bínú okay, okay. ok ok listen seriously ọlọ́run àdàkọ mo ṣe níjọ́ tá a ṣe test yẹn but ṣé o ṣú ò wípé o ò ní issue pẹ̀lú máa yẹn issue. yeah mi ní issue pẹ̀lú ẹ̀ ó ṣàmọ̀ pé mi kì í fi nǹkan kan pamọ́ fún ẹ. I think. mi ní mi ní. olóòkè fi kọ̀ọ̀ pọ̀ ṣé o gbàgbà lọ dájọ́ lọ fún lẹ́tọ̀. àtìgbà tèmi àti ẹ ti jọ ń gbénu yàrá yìí ṣé ó ní any day tí mo fi nǹkan kan pamọ́ fún ẹ rí. You know now. Then what could be wrong? I don't know. I don't freaking know. Oko tá a bá sọ bọ̀ pẹ́ ní sọ́ba ní padà. Sir, questions mi dáadáa, ẹ̀jẹ̀ ló ń gẹ̀ fún mi. At the same thing, all our colleagues mi kọ̀, ẹ̀jẹ̀ má kẹ̀ fáwọn yẹn dáadáa. Oh, this same thing no more. You are bẹ́ẹ̀. This same thing tẹ́mi náà béèrè lọ́wọ́ ẹ̀ to ṣe yìí let me give you an example èmi ni mo kọ questions èmi ni mo dẹ̀ mọ ọyàn tó gbà torí a máa ń ṣe mistake gan o kéèyàn kọ nǹkan lẹ̀ ó léwu torí tí that one tí ó lè gbé èèyàn lọ sẹ́wọ̀n ó lè lè gbà ìlú mẹ́wọ̀n tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ ní question can you kill tó bá kọ i can't lẹ́yìn yẹn lè lọ pa tí ibẹ̀ rẹ̀ tí wọ́n bọ́ sí ní i can't ẹ̀wọ̀n dé now èmi ni pẹ́ńsù jọ sáà ah, this is my final year mi ì dẹ̀ fẹ́ carry course yìí please sir. and i'm asking you for a final favour you refuse to do. Ah, ẹ jọ̀ọ́ mi lè ṣe é i can't. ìpínlẹ̀ ò lè ṣe oorun ló lè ṣe ah, ìpínlẹ̀ ni kì í ṣe ìpínlẹ̀ i'm not joking. ṣe àyà tó lọ gbogbo títù mi nínú sukùl yìí kò sí student máa fẹ́ pé mo bèrè ní ìfọ̀bá ìgbà etí ló wà béèrè wà béèrè ó wà béèrè o lóbìnrin ó ti fún ẹgbẹ́ ìgbé lọ ṣe investigation kó lè mú wa ó tó sì lásán mo wáìsì proof ó wò bẹ́ẹ̀ wọ́n sùn gbèsè àwùjọ gbèsè àwùjọ gbèsè kẹ́lú yóò ṣe jẹ́ àwọn. please sir ẹjọ ẹ bó ṣe fún mi torí wọn náà ẹjọ sá. bá mi tiẹ̀ bá mi fún ẹ̀kọ́ yẹn mọ́ra láti ọ̀rọ̀ fún script lọ́wọ́ out dídí jọ. ẹ ní bílíìfù nǹkan tí máa yẹn ń sọ ṣá. pé máa yẹn sọ fún mi pé kí n help ara mi so òun á lè help mi ẹ jọ ẹ sọ fún mi irú help wo ni mo tún fẹ́ ṣe fúnra mi ju pé kí n kàwé. kí n ṣe exam kí n lè pass náà dúró ṣé bébì lóye máa ń parí ni so mi pé nǹkan tí lecturer Dọ̀tun sọ fún ẹ o understand. like seriously so fẹ́ sọ pé o understand nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí well nǹkan tí mo mọ̀ ni pé ẹni tó mọ̀ wé òun ló mọ̀ wé àti wípé you use what you have to get what you want. exactly. Capiche? meaning meaning pé kó ṣe nǹkan tí lecturer Dọ̀tun ní kó ṣe bí bẹ́ẹ̀ kọ́ tó o bá ṣe ewu ń bẹ lóko lóńgẹ́. lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. But, I'm still a virgin. virgin. <laughs> oh my God. Virgin my foot. Virgin indeed. At your age, you're still like, a virgin. I still have the gall to say it. <laughs> virgin. Wow joke of the century. <laughs> Fair. Babe, in fact, I need to get that of you, Freddy. Seriously. Okay. What lè ní àlá kan tí mo lá sí i. Ṣé kò pé ẹ lọ sí ìdí wá ja ẹ̀jẹ̀ later ẹ wá ní seed yẹn ní èso yẹn gé ẹ wá padà sí ìdílé yẹn kò wá sí èso mọ́mọ́ lórí ẹ ẹ wá ń wá ẹ ń wá ẹ láti mú wá nù. ṣé èso yẹn àti kìyẹ̀wò ní báyìí wọn lọ sí díẹ̀ àti wọn kì í jẹ báyìí yẹn ojú báyìí yẹn níta wá níbi báyìí yẹn kí ni ìtumọ̀. mi mọ́ bọ̀ sí àgbàdo lè máa sọ pé lówe lówe la máa ń níbi mi ò mọ ohun tó ń sọ. Ṣé ti máa lọ? Lálá tó rókè. Madam, this is your ball. This is your ball. Yeah. tó pẹlẹngẹ tó sọra ọ̀nà kò ní straight engine. Bigas, ẹ̀kọ́ ẹ má bèrè mo fi ilé o o mọ o mọ snooker play o lè tún kọyàn bọ́tà jọjọ bọ ni. ok bọ́tà ń ṣe oúnjẹ òbòdè wàá tó tó tó. ó jẹ́ kínní ẹ ò wẹ́n ní fọ́sọ̀ jù rẹ́ gbọ́n báyà o. ó ṣe ẹkùn ó pọ̀ ẹkùn. ọ̀rẹ́ mi ló máa láyé bẹ́ẹ̀. bàbá mi bẹ́ẹ̀ mẹ́rin má bínú bros kò torí pé tí mo wá sí báàzì yìí fẹ́ máa sọ sọ́rọ̀ pé gbẹ̀ yà wọ̀. irú irú àlàyé mi náà ni bàbá àlàyé mi lẹ ní bínú kí ló dé. wọ́n ti nà mí. o mọ play nìyẹn o. mi mọ play yìí kò náà lọ gbọ́ mi wọ́n ti nà mí pàjáre i'm tired. So where you living from here? ṣé kí lọ drop ẹ sílé ni. better please ṣe rọmọ àníkẹyìn. a gbọ́dọ̀ parí géèmù yìí o fẹ́ o kọ. géèmù ewo that's it that's. wọ́n gba bàbá mi plé mu. wàá ṣáàdì sí òfin ìwé ìjọba. ẹyin ló yé. ṣíṣe ní bọ̀dá ìyá kí náà ń tẹ̀ wọ́n. ṣé o ti wá rí báyìí nísìn ṣé o ti rí ṣé ti tán ẹ kì í tán ṣé o rí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn èjìká báyìí òun náà máa ń gbèrú wọn sí sódà tó bá ti ṣe àṣemáṣe kan báyìí ó máa yẹ̀ wọ́n dànù ni ó gbé gẹ̀gẹ̀ ó gbé sórí bí ẹyin my sweetheart my love my ṣé ó ti tọ́ ẹ̀yìn sìn you see now. <sighs> kí ni bọ̀bọ̀ ìfẹ́ jẹ́ kí n ṣe <sighs> kí ló fẹ́ jẹ́ kí n ṣe fóun gbogbo I gave him all everything at the end ó fuck me up <sighs> ọkùnrin ò lọ́rùn o. ṣorí ta bá kó ọkùnrin ten sílẹ̀ seven out of ten ni ò gbádùn nínú wọn ṣé wàá rí mẹ́ta tó kù yẹn gan-an wàá nídìí láti ṣe check and balance dáadáa kó wò wọ́n fínífíní kó dẹ̀ mú èyí tó make sense láàrin wọn ọ̀pọ̀ ọkùnrin ò gbádùn ṣọláyọ̀ lè ní. so mo ti wà boyfriendless báyẹn sẹ kí ni kí n ṣe fún ọmọ yìí àti kí ni mo fẹ́ ṣe báyìí kí ló fẹ́ ṣe ju pé kí elédùn àkókò ẹ̀ mọ̀ ṣe lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe ìyẹn ti dé bus stop bẹ́ẹ̀ nìyẹn so kí ló máa ṣẹlẹ̀ life continues you have to move on with your life. seriously. Hmm. ń bí òní kí sá ẹ wo òkúta ẹsẹ̀ ti yọ síta o ẹsẹ̀ ti yọ síta o ọjọ́ yẹn mi ìfẹ́ ṣe but because final year mi ni so mi ní choice. Ah, mo ti lóyún. irú òkú orí burúkú wo ni kéèyàn ṣe ẹ̀kọ́ kẹsẹ̀ òkú wòye kó máa wáyọ síta and listen I only did it once and I felt it's over there are you sure I am the one. àbúrò ah, lè ṣe máa sọ pé ẹ ẹ ẹ mọ̀ pé ilẹ̀ mi oyún tí mo ní. no that's bullshit o lè lóyún má gbé yẹn wá wájú mi o. I was a virgin kó tó ti pé mi àti yín ṣe nǹkan tá a jíjọ ṣe. what is wrong with you now listen you go gree you do you want to be my career. ṣé ẹ̀yin náà ẹ ti ẹ ti ruin life mi báyìí. àwọn ilé tó àtàwọn sọkọ rẹ àwọn ilé tó and when that happens you know it's a prison I'm going to prison ooo oh, àìmọye lecturer sí tí wọ́n ti ti bàjẹ́ àbí bọ́ ẹ̀yin ẹ lè bá tọmọ ọlọ́mọ jẹ́. I mean what I'm trying to say is àlejòjú ẹ̀ níbí. mo lè ti bá ọlọ́run ṣe máa jẹun pé ọkùnrin tó bá máa fẹ́ mi ló máa gbà bá lèmi ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ nǹkan tẹ ṣe é sìn. àmàṣùfọ́ kì í ṣe bí kí n ṣe ọ̀ṣun lẹ́yìn mi. ẹ wo ọlọ́run máa dá o ọlọ́run máa dá láàrin mi àti yín ṣé ti gbọ́. èmi kọ́ ni mo ní inú ìwọ̀ ẹ̀ but me, tí ìwà sure. ohun tí o ta jọkẹ babe ọ̀rọ̀ yìí yóò sọ sínú lẹ́nu buyọ sí o kí ló dé tí o lo condom ọtí màyàn ló kún dùn i don't get kí ni kí ló tó ń ṣe báyìí. mi mọ̀ pé yẹ lo condom o àti pé ẹ̀yin ẹ sọ fún mi. ṣé wọ́n béèrè àti béèrè ó ga ọ ọ̀rọ̀ yìí wá sú mi báyìí o bọ́ anyways Eh, tá a máa ṣe kù jọkẹ́ ló lè bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ a máa ní rí jọkẹ́ okay relax i understand. ó ṣàbíyá ó sí ìyá lálábà wọmi ah, tó o bá jẹ́wọ́ fún mi ẹ èyí ni máa kọ ẹ lọ́mọ láyé àti lọ́run. adájọ́ àdàfà ìjọ kìí jẹun jẹ́ kọ́kẹ́rẹ́ kó pé mi sùn ah, àníkẹ́ ó ṣe dà o ta ló fún ẹ lóyún mo fẹ́ mu. lásán lórí mi. lẹ́kṣọ́rà mi ló fún lóyún. ẹ lẹ́kṣọ́rà. wọ́n sọ pé tí mi bá ṣe mi ní graduate mi dẹ̀ fẹ́ ní extra year kó tó jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe nìyẹn màá mi. Àníkẹ́ kí ló dé tó sọ fún mi kí ló dé tó jẹ́ kí n gbọ́. Mami bóyá mo bùyín gbọ́ àbí mi bùyín gbọ́ kò ní kí nǹkan tó ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ mọ́ bá lèèyàn kọ̀ọ̀kan. Àníkẹ́ tábà léèyàn alólò èyí tó wá ṣe yóò dà. ẹjọ́ ah. ó dáná Àníkẹ́ níbo níbẹ̀ níbo níbẹ̀. Ah. máa ń nítumọ̀ ó máa ń wá bí òwò tí n bá gbọ́ ẹyẹ ọlẹ́yìn ọ̀pọ̀ lánàá ìgbò ojú èso lójú àná ṣùwárí èso tó ju ó ní ìtumọ̀ ńlá gbọ́ọ̀rọ̀ torí pé èso ó dúró bí obìnrin àtọkùnrin ṣùwárí kìnnìkan wà nínú èso rẹ̀ síìdì ló máa ń wà ní èso ní ọ̀bá wọn sàn àríkóró náà bójá kò bọ síìdì wà ní èso. sórí síìdì tó wà nínú ẹ síìdì yẹn ló máa ń pè ká tó bá mú tó bá gbé àwa máa pè ká ẹ̀ka tó máa máa pa òun ni ọmọ tẹ bá bí ọmọ tẹ bá bí yẹn òun náà máa máa pè ká lọ ó túmọ̀ sí pé tó bá pàdé ìbẹ̀rù kọ̀ọ̀kan níta lẹ́jọ́ láṣẹ ìjọsìnpọ̀ tó doyún máa ṣe o. ẹ tí kò ṣe ìyàwó mi. àṣẹ àwọn èmi ò mi ní wọn bọ́ọ̀tì àwọn wọ kéèkì kí wàá nìyẹn ti gbẹ̀lá làbẹ́. kò ṣe máa ṣe nítorí wípé orí sídìí tí ọmọbìnrin yẹn tó bá lóyún tó bá ṣe ó léwu fún àtìyàwó ẹ tí ó bá ṣe oyún yẹn ó sì mú kí wàá tìyàwó ẹ máa bọ̀ pamọ́ láyé. ìyàwó bẹ̀rù wá fẹ́ ni ó ti di pòlígàmì lónìí ìyá náà máa bímọ fún mi àánú. kò mara ìyẹn lè bímọ tí a máa lọ ìwà àtìyàwó ẹ má gbèbí ayọ̀ lọ. ìyá kò bí ẹ kò lọ. mi ò mọ̀ mọ́ àdìyẹ ló kọ̀ sọ́kùnrin ọlọ́run dẹ̀ rí mi pé mi ò mọ̀ mọ̀ mi mọ̀ mọ̀ mi mọ̀ mọ̀ ọlọ́run rí mi mo dẹ̀ sọ pé kó ṣe oyún olóhùn ò lè ṣe ẹ̀ so mo wà disturb and I love you mi mọ̀ mọ̀. Did you just say o mọ̀ mọ̀? Irọ́ ló ń pa. Dọ̀tún, ó mọ nǹkan tó ṣe. Oh, so nítorí pé mi ò tíì bímọ fún ẹ ṣó rò pé látọjọ́ ọjọ́ yìí ṣó rò pé àìrọ́mọ bí mi ṣó rò pé ó dùn mọ́ mi nù ni you now went out there to to to do this rubbish ó wá ó wá jókòó síbi ó sọ fún mi pé oh, you are a bloody liar definitely oh, ó mọ̀ mọ́ ó mọ̀ nǹkan tó ṣe má fi ọwọ́ ẹ̀kọ́ mi má fi ọwọ́ ẹ̀kọ́ mi. tuntun ó máa burú léèyàn. má bínú tó lọ dáríjì mi dáríjì mi ní ìmọ̀ mọ̀ dáríjì mi. aláìjẹ èèyàn ni ẹ you're just wicked. anybody come up for help for me just leave me alone leave me alone. Mami. Mm-hmm ọkùnrin wà lọ́rùn ẹ ní gba nǹkan tí dọ̀tun ọkọ mi ẹ ní gba nǹkan tó ṣe fún mi ẹ ní gbà pọ̀. mami ṣe lè believe pé dọ̀tun lọ fún ọmọ ìpele kan lóyún níta. dọ̀tun ẹ lè imagine ẹ lè imagine láti tún bíbí tàbí ìpapọ̀. èwo lára bú nígbà tí nǹkan ò kọlù èdè ló fẹ́ ló dìhun ni àbí àṣàṣà àbí kí ni tó fẹ́ ló dé báwọn kí ló lóò ṣe fóun ẹ̀gbọ́n mami ń fún rẹ̀ ló pè mí jókòó tó fi ẹnu ara ẹ̀ sọ fún mi ẹ lè imagine. oyin Kọ́sọ́lá ṣé o rí ìwọ ló sọ̀rọ̀ èmi gbọ́ ni èmi ò gbà tí bàbá ẹ̀ bá bì dáa tó bá jẹ́ pé lóòótọ́ ìyá ẹ̀ ló bí fún bàbá ìwọ jẹ́ kẹ̀mí pé tóun bá wá lórí láyà kóun wá fẹnu ara ẹ̀ sọ fún mi pé lóòótọ́ lòun fẹ́ ìyàwó kí ni tó lọ ṣe fún un kí ló gbà lọ́wọ́ ẹ̀ kí ló ṣe fún un. mami tó tún ti rò mí pin tó tún ti rò mí pin pé mi ò lè jẹ́ ọlọ́mọ láyé torí ẹ̀ ló ṣe ṣe nǹkan tó ṣe fún mi nítorí ẹ̀ ni lọ́lọ́pàá ọ̀gbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ wípé mo bí ẹni ìwọ náà máa bí tiẹ̀ ó máa bí tiẹ̀ báyìí tó jẹ́ wípé ọwọ́ ẹ̀ báyìí àtọ́ mi bàtà ẹ̀mí àìlá fún máa gbé pọ̀n ṣó wá rí gbogbo tó sọ yìí mo gbọ́ ni èmi ò ti gbà ṣó wá rẹ̀rù tó wá kó wáyìí wà á tún wá kó padà sàn ilé ọkọ ọmọ òun lọmọ ń jókòó sí o ó mọ̀ pé mi ò ní tó yàn dáadé mo ṣú o wà á ẹ wò màmí eléyìí ò sọ̀rọ̀ ilé ọkọ ọmọ lọ́mọ ń gbé o ọkọ tó wọ́n máa pìyàn lẹ́mìí ó gbọ́dọ̀ sásà láfẹ́mìí ẹ̀ ni bí dọ́sùn ṣe wà yóò fẹ́ fún mi hypertension ni mi ò dẹ̀ níbi tí mo lọ bí ni máa wà mi ò padà sí ilé ẹ̀ ibi ni máa wà o mi ò lọ́bi kọ́kọ́ bí báyìí ni máa wà mi ò lọ́bi kọ́kọ́ o mi ò lọ́bi kọ́kọ́ mi ò lọ́bi kọ́kọ́. ẹ̀gbọ́n ṣé ṣé ìdí ń di dọ̀tún ni àbí àṣàṣì kó jẹ́ má jẹ́ bẹ́ẹ̀ bọ́ lẹ́rù òun. náà tún tiẹ̀ ṣe bàjẹ́ ẹ wò mọ mi ibi tí mò ń mú yín lọ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ ká ẹkọ mọ pé mi ni mo mú yín wá o mi ò dẹ ní mú yín débẹ̀ o má kàn mú yín déwájú bẹ má náwó ọbẹ sí yín ẹ jọ ẹ mọ kó lè àfẹ tèmi náà ní school ẹ jọ. Ah, <laughs> ọmọlọlá olófòfò ń ṣe oní kò jẹ dáadáa èmi ṣé ohun tó wà nílẹ̀ gan ó kọjá gbé tí wọ́n sọ yẹn bó tó wà lẹ́yìn ọ̀fà ó jèjì lọ ohun tó wà nílẹ̀ tẹ́mi gan bá lọ ohun gan lè má béèrè lọ́mi pé ta ló mú mi wá báwo lẹ ṣe mọ̀ bí ní tí mo fẹ́ bá pò mo fọkàn rẹ báyìí ìwọ ọkọ bẹ́ẹ̀ rí lẹ́bẹ̀ báyìí ìwọ ọkọ dúró sọ̀kan lọ́wọ́ bẹ̀ pé ilé ibi tí mo mú yín lọ ilé lẹ́ṣọ́rà rẹ o máa lọ tiẹ̀ kó fi tó kulẹ̀ tabadẹ́dẹ́ àwọn afún ẹ láàbọ̀ n tàbá lọ́bọ̀ ẹ ẹ kí ká máa lọ. Ah. Eh, eh, eh, yes. Ẹ wo lẹ́tírà tó fún mi lóyún ni ẹ. Eh? Ah, kí ló ń bọ̀ wá bá mi. Ah, bọ̀dá lẹ́sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yin. Ah! ẹsẹ̀ rí ẹ wo gbogbo kí n tó ṣẹlẹ̀ yóò ní ìdí a yanjú ẹ ṣáájú mo lè wá bá yín ní kíkà ẹ inú mi lè lè kó wá bá. ìkànnì ìkànnì ẹ̀dá tẹ̀lé lọ́rọ̀ dúró yìí tẹ̀ fọwọ́ lẹ́yìn tẹ̀ fún lóyún ìkànnì ẹ̀dá ẹ wo bá ṣe wà yìí kíákíá ẹ jẹ́ ká lọ yọ kíákíá. àwọn ọkùnrin bẹ́ẹ̀. Ah, bẹ́ẹ̀. kí ló dé ẹ ẹ ṣé dókítà kọ́ yìí ẹ ẹ mo gbé ọ mo gbé ọ. dókítà náà ni. mo gbé ọ. ẹ wo ẹ jọ torí ọ̀dọ́ ẹ tún wà ní fọ́tò ṣé dókítà yìí. dókítà yìí lọ́rẹ̀ ẹ mọ̀ rí.

ẹjọ́ yìí sùn lókè ẹjẹ́ nìkan méjì tẹ̀tẹ̀ yẹn. ìkọ́kọ́ ò lè bọ́ síbò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ni màá júwèé ibi tó wà ṣé ronú tẹ̀tẹ̀ yọ kí ló ṣẹlẹ̀. kò sí kọ̀ọ̀kan àtàjọ ọdún ọdún mi ẹ à ń sọ rẹ. àmì ẹ̀wọ̀ ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ẹ wá ah, bí mo ṣe wà yìí eh. ẹ tí ẹ bá ti júwèé ibi tó wà fún mi eh. kí n lọ bẹ fúnra mi eh. kí n wá àwọn ọdún fúnra mi olùkọ́ yóò máa bàjẹ́ mi. sẹ́ni ó dáa sẹ́ni ibi tẹ́ bọ́rọ̀ dé ọlọ́run bẹ̀yìn máa júwèé ibi tó wà fún yín kẹrù ọbẹ̀ mi lè tẹ̀lé torí bẹ̀rẹ̀ máa lánà mi mo wọ dáadáa ẹ ṣe ṣe wá rí kejì tí mo fẹ́ bẹ̀ ní fún nítorí ọlọ́run torí ẹ máa lọ sí bíbá tẹ bá ti lọ báyìí bẹ́ẹ̀ ṣe sọ pé ṣoore fún yín ẹ ti bá tèmi jẹ́ for life fún yín kò sí iléeṣẹ́ tó máa gbà mí kí wọ́n ṣe pé ó jẹ́ lọ́jọ́ phd tí mo gbà wọ́n tún strip mi off ah! ìyẹn lọ jẹ́ ká wù ẹjọ́ tó gbọ́ lọ kò lè yé mi ẹ má ah! ìwọ ọkùnrin yìí tó gbọ́ lọ. adéko burúkú tó bá jẹ́ kọ́mí pàpà. ọ̀ ìwọ ah! ọ̀. máa yọ olórí mi dọ́tọ̀. àkòrí yẹn yẹn má jọ. ẹni ìyá tí mo jẹ. ẹjọ́. ẹni ìyá tí mo jẹ. ẹjọ́. wọ́n ẹjọ́ bẹ̀ fún mi. n tó lè ṣe fún mi tí inú mi fi lè dùn ta ni ẹ wọlé o. báwo ni ṣó wà. báwo lẹ ṣe mọ bí. mọ́mì. àyìnkẹ́. mọ́mì. mọ́mì. mọ́mì. màámi ṣé mo yá ilé sórí ni màámi nìyẹn. àkọ́bí bàbá ẹ̀ rèé ọmọ ọkọ mi ni bẹ́ẹ̀ ni. ṣé pé ẹ̀gbọ́n mi ni wọ́n. bẹ́ẹ̀ ni bàbá kan náà ló bẹ́ẹ̀ yín méjèèjì. lóòótọ́. kí ló wá ṣe ń bí náà. ọmọ mi rèé ọmọ ẹ̀kọ́ tí mo bí láyé lọ́rùn òun ló lóyún òun ló lóyún. àníkẹ́ olóyún. wọ́n wá ní ọkọ dókítà ló fún lóyún ọkọ dókítà ni mò ń wá kiri. ẹ jọ ẹ jọ ẹ jọ tó yọ lọ dókítà wo. Eh? ọkọ dókítà wo. Ah, ah, ẹyin ni èmi ọkùnrin eh, kan eh, ọkọ àbúrò ẹ eh. ṣé ọkọ mi ọkọ mi là níkẹ́ lóyún fún ah. ọkọ mi là níkẹ́ lóyún fún àníkẹ́ ìwọ lọkọ mi fún lóyún. ìmọ̀ ọmọ ẹjọ́ dáràn ilé ìṣètò ìlú tó ṣe fún mi rà ní gbọ̀ngàn. ẹ wo ó jẹ́ kí fọ̀ ó jẹ́ ká fọ̀ ó jẹ́ ká fún pa ó máa fọ̀ kúrò nìyí kò ń ṣe bí dárú ìyá tí mo jẹ́ lọ́wọ́ yìí ọmọ mi gbọ́dọ̀ kókó tó pàṣẹ yìí ní o tójú mi rí. mami. kí ni kí n wèrè kí ló mú ọ. mo ní kí n sọ fún un pé ibi tẹ́ràn mi lọ yẹn wọ́n ní kí n padà wá nírọ̀lẹ́ ni màá. ṣé torí ẹ̀ ló ṣe ń jó tó ń kúrú tó ń ga ọ̀dà mo ti gbọ́ ọmọ àlè bọ́tà kóṣì bọ́tà wá wá wò ó báwọn ẹbí ilé ìyáyà rẹ̀ bọ́ bá rán ọ sí mi pé kó mú nǹkan wá kó wá fi kúnlẹ̀ tó ń jó tó ń jó wájú mi sọmọ ọgbọ́n ò bá mi lé o èmi ò bá mi lé kó padà kó lọ lò fún wọn èmi ní pa nínú ilé yìí bọ́tà kóṣì bọ́tà fẹ́ kí n la tébù ìwọ lórí ọmọ àlejò ti jà sí ọmọ òṣì ilé yìí mi ní pa ọ́ mo pa yá mi. máa ni mo ṣe ń sọ̀rọ̀ ó ṣe ń jẹ oúnjẹ mi wọ́n ti wí bẹ́ẹ̀ náà àìsílẹ̀ ológbò tèmi ilé wa di ilé èkúté orí rẹ̀ burú ni ó sì jẹun lọ ah, ah, ah. kò dẹ̀ ní dáa fún ọ ebi ní pa ó kú ebi ní pa múnámúná kú ebi ní pa ó kú oúnjẹ mi wèé má tún máa rẹ́jì yìí ká da fún ìyá tó bí ọ ká da fún ìyá rẹ lọ́nà ọ̀run. olórí ibú ọmọ oúnjẹ tí mo sè tí mo fi owó mi ṣe o tún ló lára o tún mú ẹran méjì nínú kọkọ sásun mi àwọn tó kùdà àwọn tó kùdà ọmọ àlè gbogbo oúnjẹ tó jẹ tó fi gbé ọ̀dọ̀ mi ló ti jẹun èmi pa ọ. ọ̀nà gbà mí o tani bàbá òfò tágọ ló mọ bóyá ọkọ mi ló bí ọ kó tó mà lè wá nílé mi ìyá ọmọ ọmọ ìyá ọmọ bí ọmọ ọ̀nà bó bá lo oníbú òṣì rẹ. ibi ló kù sí ibi ló kù sí sórí kí n tó la ojú mi kí n tó la ojú mi àfihàn ó sì wà bẹ́ẹ̀. àwọn ìdíyẹ kọ̀ máa jàgbẹ́ kiri gbogbo lẹ́lẹ̀ ni. ìyá mi ṣé kò sí kí ló dé sunkún. ìwáyé mi ti sún mi ni. ọ̀rọ̀ ayé yìí ti sún yín kí ló ṣẹlẹ̀ sí kò sí. ìyá òtútù tí bàmí jọ́dẹ̀ fẹ́ sílẹ̀ ni ó sì ní mí lára lé wọ́n ní mí lára débi pé wọ́n padà lé mi kúrò lé. ṣé ẹ rí o ṣé ẹ ráyé o ṣé ẹ ráyé wọ́n lé yín kúrò níbẹ̀ yín tó yìí. ṣé ẹ lérò bóyá mo lè gbà ẹ sílé sẹ́yìn mi níyàwó mi ò dẹ̀ ní ọmọ rojú ló ń rojú sànú. ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. dẹ́gbà ní ṣe mí ní jàǹbá máa délé yín sá. mi ò lè ṣe yín jàǹbá mo ṣe wà ilé mi lè mi ò lè ṣe yín ojú ló ń rojú ṣàánú àmọ́ bí tí ọmọ tiwa náà tó lè dé ìjọmọ tí ń máa ràn mí náà lọ́wọ́ àbọ̀mọ mi lọ́wọ́ ah! ẹ má kí ẹ jẹ máa yẹ ẹ má sunkún ẹ má sunkún. ẹ gbé wa ìgbé ajá náà. àyàmọ̀ wọ̀nyí ẹ jẹ́ gbé ẹranko ni ẹ. ẹranko ni mí ẹ máa wọ́n jọ́sìn lè máa ṣiṣẹ́ alábẹ́ mọ́tò láti àárọ̀ dalẹ̀ tó da àwọn ẹsẹ̀ máa kó fẹ́lẹ̀ àwọn àlọ́ kó mi wọ́n bẹ̀ kò ní ṣe wọ́n bá dọ́là máa ṣe lómi àwọn àṣẹ lómi fẹ́ mi eh, pẹ̀lẹ́kùtù láàbì. ẹ tiẹ̀ má dáhùn ṣe fi two thousand olórí burúkú ààrẹ fún mi ó dẹ̀ béèrè tọ́kí ó ń béèrè ẹsẹ̀ ẹran ẹ jọba ò two thousand àti fẹ́ra gbogbo kan tó sọ. two thousand naira ni mo fún ẹ o ti bọ́lá tóbi ṣé bàbá ẹ fún yẹ ìyá ẹ two thousand àti fẹ́ra gbogbo kan tó sọ. ó fẹ́ pa mí lápá wọn lé yín. ó pè kó dákẹ́ dákẹ́ ìdílé àìfi rẹ̀ o. ọmọ kan ti bẹ sọ fún ọ ọmọ ó yẹ kó ọmọ ní sùúrù o. lórí owó mi. ẹ máa ní sùúrù. lórí owó mi ẹ̀gbọ́n lórí owó mi. pẹ̀lẹ́ báyìí náà fi ń pa òwúrúkúrú pẹ̀lẹ́ jámọ lọ jámọ lọ. ìyá ni kí n má jẹun sùn tó bá ti bí aláya ìdájẹ́ ní lálẹ́ kí n má bóúnjẹ. jẹ́ ìdílé kí n má bóúnjẹ o dún àfojú ẹ̀ rí. ọmọ mo sì rí i rà. irú ìfẹ́ wo nílé ìbá. àwo gbóyè wà yẹn àwọn ò gbàdúrà torí ojoojúmọ́ ayé báyìí làwọn eléyìí máa fi lu ara wọn wọn ò ní ìsinmi rí láyé wọn bó ṣe kí ló dé ọgá ọkọkùnrin máa ń obìnrin bẹ́ẹ̀ yẹn wo ìwọ ṣáà farabalẹ̀ mi mo ṣe wà wà rí farabalẹ̀ pẹ̀lú mi. ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe màmá sọ nìyẹn tẹ́ bá ti rí nǹkan tẹ́ ẹ̀ ń ń sìn àgbà yẹn là ní ojú yín lẹ̀ mọ́. Ah, ah, ah, mi ì lè ṣe bẹ́ẹ̀ fún ẹ láyé mi. <coughs> bẹ́ẹ̀ ni ló gbé jẹ̀dí burúkú yìí wá wà bá wa níbi tá a ti ń ṣe iṣẹ́ lẹ́nu gbogbo ara mi báyìí ó ti líle ó dákun jẹ́ ká sáré ṣe là. farabalẹ̀ mi láàṣẹ rí mi bó ṣe wà yìí ó ti wà pa èmi ò fẹ́ bẹ́ẹ̀ yẹn mi ì fẹ́ mi ì fẹ́. wọ́n sábà mi ṣí ojú òpó yìí èkó jẹ́ kí n ti kí ní bò dáhùn. òpó wo ni màá ṣí wọ́n sún sẹ́yìn. fẹ́ ta bùtò òdèsè òdèsè kọ ọ̀dẹ̀ náà ni wọ́n tó gbé fèkì ló máa ń ta káàkiri. ọkẹ́ kó sì lọ dáná kó sì lọ mọ́sọ́ oníṣọ́gbùsọ òsì wàásù àyídé ni. ọmọ tára mi ṣe bákanbákan ọba ní kí n lọ rí dókítà wọ́n dẹ̀ ṣàyẹ̀wò fún mi wọ́n dẹ̀ ni mo ti fẹ́ra kù. o fẹ́ra kù. bẹ́ẹ̀ ni ọkọ mi. ẹ fún ta ni. Ah, ah, irú ìbéèrè wo nìyẹn èmi àti ta la jọ ń ṣe wọléwọ̀de. àbórí ẹ bàjẹ́ orí àdàrú ni ibo lèmi àti ẹ ti jọ sọ pé o fẹ́ lóyún fún mi síbi àtẹ́jọ sọ̀rọ̀ oyún ni àbí tó wá gbé balabala bá mi ní ibi níbi iṣẹ́ bíbá ẹ síbi àtẹ́jọ sọ̀rọ̀ oyún ni lọ́mọdé ara mi ẹ. ẹbí wo ló ní. bẹ́ẹ̀ni o wọ́ bọ́tà kúrò náà gbà bọ́tà máa mú un lóbi mi o. kí ló dé ọmọ burúkú yìí ó kọ̀ sọ pé ẹ ńṣe lòun fẹ́ra kù fún kíngọ̀ èmi àti ẹ àjọ ṣàdéhùn pé kò fẹ́ra kù èmi kájọ máa jọ kákọ̀jọ máa ṣe ìwọléwọ̀de kájọ máa ṣe kí. ọmọ mi ìwọ kọ́ ló ní tábà tí ń ṣe. ọmọ ọdún mélòó ni mí kí ni sọ. Ah, ah, ẹ ẹ jẹ́ àgbo kí lọ sọ kí lọ sọ ọ ní tẹ́ ti ṣe. ẹ pé rí pé rere lóyún olúwa mo dé ti rí pé olúwa dé ti ṣe rere sí mi lára báyìí. Mm-hmm. Mm-hmm. tọ́lọ́n bá sọ̀rọ̀ fún ẹ mọ̀jẹ̀ àmọ́ dọ́ọ̀bù. ọlọ́run dá lóhùn. gbà kínní. ọlọ́run dá lóhùn. Mm, yóò gbà. Mm. ọmọ ọdún mélòó ni mí ọmọ ọdún mélòó ni mí pé èmi àti ẹ̀ àjọ ládéhùn pé yóò lóyún fún mi. náírà náírà wá gbọ́ wá gbọ́ bí o ọmọ ọdún mélòó lọ́rẹ́ rẹ tó fi lè fẹ́ eléyìí tó fi fẹ́ <laughs> fẹ́ fẹ́ olórí kọ́ ló ń jẹ bẹ́ẹ̀ hmm. ah congratulations mọ̀ yá mi. takun gbọ́wọ́ jẹrẹ wo bọ́ta kúrò nílé mi olùsí bọ́ta kúrò nílé mi jẹrẹ ah. má ṣe báyìí fún mi ah. ibo ló fẹ́ kí n lọ báyìí. ibi tí mo fẹ́ yẹ kó lọ dákun jọ tó lọ náà ṣé èmi àti ẹ ṣáájọ ṣàdéhùn ọmọ ni ṣáájọ ṣàdéhùn ọmọ ni àbẹ́wò àgbà mi. àyàtọ̀ ah. owó bá mi ṣàdéhùn báyìí ah. ló ṣe bá mi sọdọ. wọ́n mọ̀ dàrin àjò mi rù sórí bó ṣe wà yìí èmi àti ẹ àjọ ní àdéhùn ọmọ mo ti sẹ́ dé èbúté tiẹ̀ nìyẹn wò dákun má bá tiẹ̀ lọ má bá tiẹ̀ lọ ọmọ sí i yà oyún oyún olórí fún fún olórí àbájáde. Ah, ah, Mayọ̀ ni o. Àyìnkẹ́, wọ́n ṣorí kùrí tàtà díẹ̀. Tá a bá gbàgbé ọ̀rọ̀ àná ẹnìkan ò ní rẹ́ni kankan bá ṣe lé wọ́n ah. fojú ẹni bí wèmi náà kì í ṣẹ̀bi mi àdéhùn ṣe kókó nígbà tẹ́mi àti bàbá yóò fi fẹ́ra bàbá yóò sọ fẹ́mi pé òun ti bímọ rí o tá ni wọ́n fi iná tẹ̀ lára tí ó wà gbára dúró bí bá kẹ́yìn iná léwọ́ náà lọ́wọ́ nísìnyí ò ní fara lílẹ̀ àmọ́ ṣe òre ọbẹ̀ ti gan mọ́ ọmọ báyìí àní ká sọ bẹ́ẹ̀ ni ọbẹ̀ ti ṣiṣẹ́ owó ẹ̀ tó ń ṣe. wo dákun forí jì mí. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ó fọwọ́ ló fìyè dènù ni o àmọ́ ṣé orí wíwá tó wá wá gangan oore ńlá ló tún ṣe mí ṣé orí àbúrò rẹ ṣé orí ibi tí ọ̀rọ̀ wa ṣubú sí ìwọ gan ṣé orí pòtì àkọ́kọ́ fọ oyún jẹ́ àkọ́kọ́ mọ̀ kú kó sọ̀rọ̀ mbẹ́ẹ́ ṣé o wá rí ẹ̀bẹ̀ tí mo ní mo bẹ̀ ọ́n àjọbí tó pa ìwọ àtàbúrò rẹ pọ̀ mo fẹ́ kó bá ń fi bẹ dọ́kítọ̀ ṣé o rí ń bẹ lọ́hùn ń wojú ọlọ́hùn àmọ́ láìmọye ìgbà ń lọ́kọ rẹ̀ tó fún ọmọ tiẹ̀ lóyún ló ti sọ fún mi gbogbo tí wọ́n ń sọ fún gbogbo ibi títí ń lọ títí ń ṣàdúrà wípé àfi tẹ́nìkan bá kọ́kọ́ bímọ fóun níta ń ní dókítà náà ó tó finú ṣoyún tí ó tó fẹ́yìn gbọmọpọ̀n wòlíì wá wíire kò wíire àáfà àdínà kò ríran ẹ dákun ṣé kò ti fojú hàn báyìí ah! sí. mo gbé o mo gbé o. ẹ dẹ̀ máa wo ilé ayé yìí ṣá gbogbo oore tèmi ń ṣe fún ìyá ilé sòmámì èmi kò ń ṣe lásán ni àṣé ẹ̀gbọ́n mi ni wọ́n àṣé ara mi ni mò ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe fún wọn àṣé ara mi ni mò ń ṣe fún. Ah! kò wáyé kó jọ ọmọ yín kò yẹ kó jọ ọmọ yín ló máa lóyún fọkọ mi. ẹ̀gbọ́n bí ṣe torí bẹ́ẹ̀ ṣe nítorí o bó ṣe torí ẹ e o ní ìmọ̀ kankan lọ́tọ̀ ìjọ ìṣà ní ìmọ̀ kankan. oyin kan kò ní work. bí ọmọ ní pọ̀ mọ́ ọmọdé bàbá ti yàn pé àárín ìrìnàjò ayé ẹni láàrin bàbá dá yìí o.

ẹ ṣeré ìwà ìkà èsù wọn ẹ ṣeré ooo ẹ ṣeré ẹ ṣeré ìwà ìkà èsù wọn lórí ẹni tá a bá ní ó lè dọ̀la kó dàtọ́nà ẹni bó bá tanù ewu ni bó bá tanù ewu ni má tanù tòrẹ́ni àtanù lè ní ẹ ṣe rere o ẹ ṣe rere o.